دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفين إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. èyí ni ètò ìpè òdodo tí o máa dé sí ti gbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdíìnì Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́gbẹ́ ṣe olùgbọ́wọ́ rẹ̀ pékíládà rẹ̀ lọ́mọ bá bàbá wọn. Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́wọ́n bá náà. أنا أني إمام إسحاق بلغة محمد الأول سيما جاء إمام دعوة الحق سنترا مسكلمة أبي أكتا إما بوكالو الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run ọba ọba tó dá èmi àti ẹ̀yin náà ọlọ́run ọba tó ń pèsè fún wa ọba tí ó ń ṣàánú wa gbogbo ń ta ní ta jẹ́ ń ta dà láyé lónìí gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba ló já jẹ́ o. alhamdulilayi aliyil arfaqi. kí ni a máa rò pé òun já jẹ́ ń tó ń jẹ́ o. ọ̀dẹ̀ ń rán wa létí náà gbogbo ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yẹn táwọn yẹn kan máa ń sọ o wọ́n ní kò pé ẹ yí olómọ lọ rárá o. alhamdulillahi aliyil arfaqi. aláṣẹ kan lóye Ọlọ́run ló fún wa kì í ti mímọ̀ ṣe wa. jami'il ashiyahi wal mufarriqi. àṣírí wa tó ń bò tó ní kálukú jẹ́rí mu nílọ́run ẹni tọ́lọ́run ní kìkì lórí bẹ́ẹ̀ fúnra ara Ọlọ́run ló bá wa tó bẹ́ẹ̀ o. النعم الواسعة الغزيرة ọlọ́dọ̀ ọlọ́run kan máa ń fún yàn bó bá ṣe wù ú ni. wàlẹ̀ kíkà lè bá hìrà tilẹ̀ kásìrà. wàlẹ̀ kíkà lè bá hìrà tilẹ̀ kásìrà. gbogbo ẹni tẹ́ ń gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n láyé lágbájá nímọ̀ lágbájá nígbèkalẹ̀ lágbájá gbáre ó ṣe gbá ó ṣàgbógbó ń pé yàn jẹ́ láyé yàn mọ̀ láyé ìtọ́lá wọn bá fún òun ni tẹ́fẹ́ tó lómi ẹ̀ tún lánàá pé Allahu akbar èrò èèyàn pọ̀ láyé o bẹ́ẹ̀ lè mi wá mọ̀ àdúgbò fọlọ́wọ́n ọba náà ti ṣe ọkọ wa bó ti ṣe wá yìí ansili náà bí ọlọ́run bí tọrọ oníkàlùkù wá kùsù ọlọ́run jọmọ ṣe bá wa yanjú rẹ tòwó bá wa jẹ kó dábàá wa jẹ kó gúrégé wọlé àti wọn nìkan náà nàbà tá à ń sùn àbò gbójúdé nǹkan mi àní nǹkan mi nkọ́ra fi wọ ọlọ́run ẹ̀ẹ́ àdẹ̀gbà tó nǹkan kan tó ń bẹ tuntun lágbára àfi ọlọ́run ọba nìkan náà lání gbàgbọ́ rẹ̀ tí wọ́n ló dá wa àwọn mùsùlùmí àti máa ń sọ ní gbogbo ìgbà pé àti tí àwọn ti sin ọlọ́wọ́n ọba tiwa àní tọ́lọ́wọ́n bá wá dá ló ń sìn yẹn dájú ṣáká ẹni tó bá lóun tẹ̀lé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wá fi jẹ́ mùsùlùmí tó lóun ní kórìíra súnà ẹ fi rẹ eléyìí náà lẹ súnà kọ́ ló kórìíra ìsìláàmù gangan ló kórìíra nípapọ̀ tẹ́tẹ́ ìsìláàmù huwa súnà wà súnà tó ìyálé ìsìláàmù bí wọn bá lóun ò nífẹ̀ẹ́ súnà ó lóun ò nífẹ̀ẹ́ ìsìláàmù nìyẹn tí kò sí kò sí bó ṣe fẹ́ ṣe súnà àfi kó jẹ́ mùsùlùmí tó ń ṣe sílámù ọ̀rọ̀ yìí kéré gan láti yanjú kọjá kí a máa máa dára rẹ̀ láàmú làágùn sí àmìọ́lọ́ fún ogun ẹni tí súnà ti yé lónìí àìní yé wa mọ̀ ọ̀dọ́ máa fi ṣàdánwò fún wa o gbogbo àwọn tí ò tí yé kí wọ́n gbógun tí ọlọ́run jẹ́ máṣàbá fi yé wọn ìlànà ànábì là ń pè bẹ́ẹ̀ sọlọ́sọ ìlànà bá ànábì ṣe ṣẹ̀sìn bó ṣe múra bó ṣe fẹ́yàwó bó ṣe fọmọlọ́kọ gbogbo ìṣẹ̀mí ìgbésí ayé rẹ̀ pátá tọ́lọ́wọ́n bá ní lẹ́kùnjẹ káàní lẹ́kùn fi rasulillahi. uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dhakara allaha kathira. ọlọ́wọ́n bá ní dájúdájú àwòkọ́ṣe dáadáa ń bẹ fún ilátara ànábì sallallahu alaihi wasallam. rasulillahi uswatun hasana. fún gbogbo ẹni tó bá sọ pé ohun tó òun fẹ́ ni àtúbọ̀tán dáadáa. ẹni tó bá fẹ́ kọjá ọlọ́run bá pẹ̀lú ìdùnnú jọ̀gbọ́n àti àná. tó dẹ̀ fẹ́ kálí kí á mọ̀ òun dá. pẹ̀lú náà dẹ̀ ẹni tí a máa tẹ̀lé àdébìlá ti fi ṣètò gbèsè ayé rẹ̀ kódé báyìí máa bá àwọn ẹrú ọlọ́run tí wọ́n ní àwọn ṣípà àti gbógun ti lànà ẹ máa bá àwọn bẹ ọlọ́run ni o kọ́nà ti pèfò dúdú yé wọn o. àbẹ́ni kankan náà jìjì àdáwọn kan tí wọ́n jókòó jọ ń bì kan tí wọ́n ṣe pàdé lórí kíni wọn náà fẹ́ di ìsìlámù dílẹ̀ kálá kò ṣeé ṣe. àwọn tí wọ́n burú jù lọ lánàá náà tra irú rẹ̀ wọ́n tán sí ni. ẹ̀yin ṣùgbọ́n tá a gbé dání ó lágbára jàmbá tá à ń ṣe lọ alhamdulilayi ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni islam ọba ti parẹ́ ti pẹ́ ṣùgbọ́n kò ti parẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ni lórí ilẹ̀ ayé ó ti di àlóyè ti pẹ́ káwa gbọ́n tó mọ tó pè láyé à ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ìjọba adélànà náà láti tẹ̀síwájú lónìí ilé ìlànà àti máa fi kónlẹ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ èrò kíkí fún ìdánilẹ́kọ̀ọ́ àtọ́jú yìí àfihàn bíìlì mi tó bá jí jáde ilé tó bùkátà ká máa dáhùn nínú àwọn ìdílé ẹ̀kọ́ tuntun bọ̀ láti ká mọ̀ pé àní kírunkírun ṣe oríire ah gbàgbẹ́ gbàgbẹ́ kú oríire o ah akínú kú kọ́lọ̀ wọn ṣe wá o wọ́n ṣe wá lákínú kírun lẹ̀ o. wọ́n ti aflaha almu'minun. ẹ gbọ́dọ̀ dùnú ìró dùnú ìró dùnú. wọ́n ti aflaha ọlọ́wọ́n bá ní gbogbo olùgbàgbọ́ òdodo ti ṣoríire wọ́n ti là wọ́n ti jèrè ọ̀rọ̀ wọn dayọ̀ olùgbàgbọ́ òdodo wo ni ìròyìn wo ni a fẹ́ mọ̀ nípa àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ náà fi wá wò kó sí olùgbàgbọ́ òdodo lẹ́yìn náà tí ìròyìn bá tó sí lára àti ìkórè rẹ̀. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون sẹ́rí àyà tí à ń ka yìí kan nínú àṣàbà fẹ́ ṣèròyìn fún wa nípa àǹtí àlìjẹ́nà ní kí àyè kẹ́ امتصة روى البيهقي من حديث أنس عن ابن عن النبي صلى الله عليه وسلم الإمام البيهقي رحمه الله ورحمة واسعة wọ́n mú wá nínú àdéhùn ètò lálàáfíà wọ́n ní àdéhùn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé. lámà kọ́lá kọ́lọ́hù jánà tán àdìní ń. nígbà tọ́lọ̀ wọn bá já àlìjánà tán. àbára ṣàṣìjàrọ̀ ha. tó wá pàṣẹ ihu àwọn tó wá pàṣẹ igi sínú ọgbà àlìjánà tọ́lọ̀ wọn bá gbòógì síbẹ̀ ọ̀làlà takàlámì. alábìnrin ọlọ́run wa sọ fún àlìjánà kó yá sọ̀rọ̀ mo fẹ́ gbọ́n. takàlámì. ọlọ́run wa fún àlìjánà níyàn dá sọ̀rọ̀. ọ̀là ti kọ́dé fúnla hàlmùmínú. alábìnrin àkọ́kọ́ gbólóhùn tó kọ́kọ́ jáde ohun tó fọ̀ wá látinú àlìjánà náà ni kọ́dé fúnla hàlmùmínú àwọn olùgbàgbọ́ òdodo àwọn akírun àwọn agbára àwọn mùsùlùmí wọ́n máa ti ṣoríire àwọn máa ti la àwọn nọ́mbà wa dé káyé. qad aflaha al-mu'minun. ṣé mo pé àwọn òṣìṣẹ́ tí wọ́n ń kọ́lé táwọn náà bá kọ́ ilé mi tán ọwọ́ ọwọ́ sáwùdà tó lọ pé ah, àwọn kan nọ́mbà wa sún ní irú tá a ṣe yìí ah, ẹ wo gbogbo àwọn ìtírí ọdún yìí ó báàdì àlìjọ́nà fúnra ara rẹ̀ náà ó náà ti gbogbo olùgbàgbọ́. wọ́n ti afúláhà ìlúmọ̀mínú. kíni àti wá wo pé ṣé àti wà náà ti ti kó rere báyìí. wọ́n ti afúláhà ìlúmọ̀mínú. bárò yà àwọn olùgbàgbọ́ òdodo yẹn bá ṣe fẹ́ kálẹ̀ fún. alàrínà hum fi salatihim khashi'un. àlùkùránì là ń kà kì í sọ̀rọ̀ ẹnìkan o ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kan ṣoṣo tó kù láyé lónìí tí ò sọ̀rọ̀ ti dáa tó mọ́. alladhina hum fi salatihim khashi'un. ọlọ́run àwọn tá à ń pè láwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ti pé lórí ìrun wọn o. khashi'un. ó páyà ọlọ́run. Tẹ̀sírì gbọ́dọ̀ wọn páyà ọlọ́run yìí. alladhina hum fi salatihim mutadhallilun. Ọlọ́run àwọn tí yẹ́ wọ́n bá ń kírun wọn rẹ̀ ra wọn lẹ̀ pátápátá bọ́lọ̀. ọ̀dẹ́sàkẹ̀lẹ̀ ti fi hàn àjàwá ní ọ̀hún. gbogbo oríkèéríkèé ara wọn ó máa ń lélẹ̀ pẹ̀sẹ̀ tó bá ti kírun. wàfà wàfà rọ̀bà ìtìkún lóògùn mìíràn ṣàwáàzìlẹ̀. àwọn akẹ́kẹ́ mi wọ́n kúrò níbi gbogbo àwọn tí máa ń dẹ̀mí rú nínú àwọn kan táyé ó dẹ̀mí kúrò níbi gbogbo tán ni tán jẹ́ wọn ò rú ọkàn ọkọ̀ sọ́dọ̀ ọlọ́run náà. wàlladínà hum ẹni lágún ìmọ̀rìndú. ọlọ́run tún tẹ̀síwájú pé nínú tí àwọn tá a fi ń mọ àwọn olùgbàgbọ́ òdodo òun náà náà ń fẹ́ sí ní gbogbo àwọn. àwọn tí wọ́n jìnnà sí àwọn aláàjù àwọn ọ̀rọ̀ burúkú àwọn ìṣesí burúkú ìṣesí tí ò dáa táwọn bá ti rí báyìí wọ́n máa ń kúrò nílẹ̀ ni. Ẹ̀yìn pàlàpàlà. Ṣé bá ti níyàn tó ti ń yẹra kúrò níbi pàlàpàlà níbi ìwà bàjẹ́? tó sì ní dáhùn yẹn ti sọ pé àwọn náà ti lọ gbẹ̀sìn àbí àwọn náà wà tẹ̀sí wáyà tẹ̀lé ń jẹ́rẹ̀ta yìí wọ́n ti ẹ oríire nìyẹn. wàlàbínà hum lè zakati fa'ilu. ọlọ́ọ̀bá náà wọ́n tàn sọ yìí sí àná àwọn náà wọ́n ti ẹ́ pé. lè zakati fa'ilu. àwọn náà wọ́n tí wọ́n máa ń yọ zaka nínú owó wọn. lè zakati fa'ilu. mo gbàyàn olówó. ọlọ́run bá ti ní kẹ́ ní owó lọ́wọ́ tí zaka ti wọ owó yín. A ń bọ̀ ń bí ọ̀rọ̀ yẹn àti sọ́nà ń ní o afẹ́ ìdánilẹ́kọ̀ọ́ kọ̀ọ̀dún méjì sí ọ̀rọ̀ ṣàlàyé dípò ọ̀rọ̀ zaka ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ló ní kí yọ zaka ẹ̀dẹ̀ lówó lọ́wọ́ bí bíbà ń yọ àbí ẹ zaka o àwọn ń tàn ń gba owó lọ́wọ́ yín náà sí zaka zaka lágbára wà lọ́rùn olówó tó bá ti yé yín mo nígbà pẹ́ máa mọ̀ pé àṣetọ̀tẹ̀ ní yọ́nù sọ́kọ̀ tiẹ̀ tó nǹkan. alladhina hum li zakati fa'ilun. ládàá zaka lágbára ọ̀ràn dẹ́gbèsè ni ju dáadáa kákànrán rẹ̀ sí hajj àbí ọmọ rọ̀ lọ. àdúgbò ayé sára yìí kó jẹ ní o. lè fi ń mọlò pàbó ìdílé máa ní la kàkà kó máa dààmú pé mo fẹ́ mọ zaka tó wọ mi èló ní zaka ní owó mi jìlọ dùn. wàlẹ́bí náà lè zaka ti fárin lò na wàlẹ́bí náà lè fúró jìhìn hafizu. ẹ àbá náà tí wọ́n ń yọ zaka sọ́dọ̀ yẹn yìí máàmù tí ń gba zaka lọ́wọ́ àwọn olówó ẹ bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀ ní kẹ́ náà

wọ́n tá a fi ń bọ̀ olùgbàgbọ́ òdodo ọlọ́run àwọn náà ti wọ́n ṣọ́ wọ́n ṣọ́ ìhòòhò wọn. ìfurujì him hafizu. wọ́n ṣọ́ àyè àpọ́nlé ara wọn yìí. illa ala azwajihim. àyàfi báwọn ẹlẹ́tọ̀ wọn nìkan ọkọ wọn nìkan ìlàlà àzọ́àjì. ìyàwó wọn lè kán. ìlàlà àzọ́àjì. lẹ́yìn ìyàwó àtọkọ wọn kò tẹ́ tún fẹ́lò mi tó tún ní ọ̀sáàyè yẹn. àwọn máa ma làkà tí a máa nù. àwọn eléyìí nìkan làwọn tó àwọn tọ́lọ́ wọn bá fi sábẹ́ ẹ̀ka pa wọn an malaka ta ma ne lásìkò tá a wà tó fẹ́ tu èmi ọmọ bí tó fẹ́ tu sí o. a máa malaka àìmánu mo fa iná mo wá èrò màlúmi. bóyá àwọn wa kó ẹrú ni ló fi wá sọ ọmọ ọdún ní malaka sí àìmánu lọ́dọ̀ tiẹ̀ àfi kó wá sí eléyìí ta gbangba káyé gbọ́ o. fa iná mo wá èrò màlúmi. ẹ̀ lọ́ka sí ìkókó máa tu má máa tu sọ́wọ́n ní àwọn alukura ni wọ́n kàn máa tu wọ́n máa sórí ẹ̀kú fáwọn èèyàn. fa iná mo wá èrò màlúmi ọlọ́run tó yẹ pa àwọn àtìyàwó àtàwọn ọkọ wọn ní kan ṣù ni àmì lè yóò ṣe ẹni èébú ẹni ẹ̀kúndà kọ́lé ẹni jù. wàmà ní peter kọ́ àwárọ̀ àbálẹ̀ káfáwùlá ìkàhùnmọ̀lẹ̀ ọ̀hádùn. ọlọ́run ti bá gbogbo tó bá ti kọjá àyè. mà ní peter kọ́ àwárọ̀ àbálẹ̀. àbálẹ̀ kẹ́ni tó bá ní wọ́n níbi tàkọ́ àwárọ̀ àdáyé. ẹni tó ní boyfriend. wọ́n níbi tàkọ́ àwárọ̀ àdáyé. ẹni tó ní girlfriend. wọ́n níbi tàkọ́ àwárọ̀ àdáyé. ẹni tó ní woman friend. wọ́n níbi tàkọ́ àwárọ̀ àdáyé. ẹni tó ní yàrá àánú ní yàrá àánú òun ni. wọ́n níbi tàkọ́ àwárọ̀ ẹni tó lọ níbi nǹkan tó sọ pé ẹ mọ̀ ọkọ wọn ò sí àná àdìsí náà àwọn àtúntò ara wa ni màmá inú tọ́jú mi èmi náà ah nígbà lè fi ràn án lọ́wọ́ ni àwọn lówó èmi lálàáfíà. fàmìlì bìtàbọ̀ wàrọ̀ àbálíkà fáwìlà ìkàwọ́mùlẹ̀ àádùn. ẹ̀rẹ̀ rẹ̀ rò pọ́rọ̀ ẹ̀rín là ń sọ ọ̀rọ̀ tó panilẹ́kún mà ní. fàmìlì bìtàbọ̀ àbálíkà. ṣìnà àwọn èèyàn ti ẹ̀ wá kakún wọn lónìí lónìí àwọn èèyàn àwọn ẹ̀sìn ẹ̀pọ̀n lẹ̀ ẹ̀kẹ̀tẹ̀ o owó èlé ìrìbá. ọlọ́run ní ẹni yóò tún bá kọjá àlá rẹ̀ tó ṣe ń tó yàtọ̀ sí ìta sọ fún fẹ́yàwó làbọ́kọ̀ yìí. ọlọ́run náà àwọn náà àwọn olùgbọ́dùgbọ́dù àwọn eléyìí ti kọjá àlá wọ́n ti kọjá òfin ọlọ́run. wàlàbí náà hùm lè àmánà ti him wá àdìhìm ráàcì. ọlọ́run tún tẹ̀síwájú ń bẹ̀ ògo ọlọ́run. wàlábì náà. káwọn oníṣìnà bá mọ̀ràn táwọn ń dá. bàbá ń bèrè lọ́yọ̀ lómi àná àwọn àfáà náà ń ṣe àfáà tó ń ṣe àfáà jákujàku lélẹ́yẹn torí pé ọlọ́run bá fẹ́ máa hùwà bàjẹ́ àfáà oníṣìnà ìmáàmù oníṣìnà. ṣé ìyá àdọ́jáwọ́ aburú tó dẹ̀ wá ní orú iṣẹ́ jálàbí náà rè lára ẹ̀ là ń sọ fún wa yìí. wọ́n ní kọ́sọ́mù àwọn oníyàwó oníyàwó ìyẹn oníyà tó ń tajà ní tòkó àbí kútó àbí tó ń tajà ó sọ di kọ́sọ́mù rẹ̀ ó wá fún láàfúnjẹ́ wá ń bá ṣe ṣìnà wọ́n lòun ṣàánú rẹ̀ ní kó bá ta ìtajà ní ìyọ́nú lòun ṣe fún un. ṣé ìyá lọ bẹ̀rù ọlọ́run. gbogbo ẹ̀ náà tẹ́ ẹ mú ọlọ́run ẹ̀ ń bì kan tẹ́lẹ̀ ń ṣe kíkì kan fún wọn. ẹ ti mọ gbogbo ẹ̀ ń ṣe fáwọn ẹ̀dá lẹ́ni. bàtú náà tán ṣe fẹ́ rè mí wo bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o. ẹ sábà lọ jáwọ́ ẹ náà tẹ́ ẹni nìkan ní tẹ́ ń wọ́ wá kú wá káàkiri tí ò sọnù tẹ́ ń wá àwọn tó ń náà wá tó fẹ́ fi túnra ṣẹlẹ̀ ń fi lọ́n kó tí ń fúnlẹ̀ tí kásìkò yín fún tó bá gbà ni màá ná ẹ̀wù gbogbo afọ gbogbo tó bá gbà ni màá ná ẹ̀wà ní kẹ sẹ́yìn ilẹ̀ yìí náà bá sẹ́yìn ilẹ̀ ẹlẹgbọla. ẹ̀mọ́ni ìdàgbọ́ wàrọ̀ àbálẹ̀ tàbọ̀ bọ̀lá ìkàhùnbẹ̀lẹ̀ àádú. akọjá bẹ̀ lónìí ní kọ́lá ń lọ. wàlàbí náà ń lè àmà náà ti mú àdéhìn mùráàrú. ọlọ́run bá ní àwọn tó tíjá sí pé àwọn ìgbà fi pa àmọ́ náà ń ta àtọ́jú sí wọn lọ́wọ́ wọ́n tọ́jú rẹ̀ wọn wá lálàṣe rẹ̀. wàlàbí náà ẹ̀yin náà gbowó lọ́wọ́ ẹ̀yin ẹlẹ́ni ẹ̀dẹ̀ náà. lè àmà náà ti hìn. ẹ àmàna ti yé. wọ́n kó dọ́kúmẹ́ǹtì mọ́tò fún ẹ̀dẹ̀ tá. ìrẹ̀ àlẹ́ àmàna tá wà lẹ́yìn àná tá fàjì sẹ́ni. ṣé àmàna tá àwọn ẹ̀fọ́ ti fọ́ rẹ̀ ọlọ́ àjẹ́ o. ìrẹ̀ àlẹ́ àmàna tá. bàbá ni kò ṣe àmàna yẹn o. wà lẹ́yìn àná tá fàjì sẹ́ni. níta bá dẹ̀ ti ń pè nípa jàǹbá ẹ̀ ní bó tilẹ̀ kí kan náà ti má jàǹbá ẹni ẹlẹ́ni. wà á dín fàlà àṣẹ bílímì ẹ̀ tí bílà ni. wà á di ìfàlà ilé ṣe lọ́ba alára yẹn lọ́dọ̀ àwọn èèyàn. èmi ẹ̀ ti bílà ká máa kó sábò. torí pé tó o bá ṣàbòsí tó o jàǹbá èèyàn á jẹ́ kí n tó kójọ láyé lálùbáríkà wọn náà gbádùn ìṣẹ̀lẹ̀ rẹ̀. wàlàbí iná humli amana tí him wà ní màrúnà wàlàbí iná humala kọlá tí him yóò

ó ní àwọn tí wọ́n tún máa ń ṣọ́ àwọn ìrun wọn. àfàlà sọlọ́lá àlẹ́ ìwà sálámà. ẹgbẹ́ sànà ti sọ. yòókù lóbùnú àdàmà máa lé máa ọmọ anájà àdàmà máa ní àwọn ah, owó mi. máa ah, lé ah, ilẹ̀ mi ilé mi owó mi aṣọ mi. wàhálà kàmí máa lè kà í là máa kàlítà fàfúnẹ́. ẹ gbọ́ bẹ́ẹ̀ náà ṣe ń kọ́ ló tẹ̀ wáyé lónìí. wàhálà kàmí máa lè kà. arábìnrin kí ni tẹ́ ọ̀rọ̀ pé kí ni dúkìá yìí gan-an. ìlà máa kàlítà fàfúnẹ́. ó ń tẹ́ ẹ jẹ́ sẹ́nu tẹ́ ẹ jẹ́ ti yàrá nù náà ní tẹ́ tí ìpín kí nìyẹn ní ìṣẹ̀lẹ̀ láyé. àwọn sáfà abilé. tẹ́ ẹ bá ti jẹ́ ètò pẹ̀lú àwọn làbísà. fàbílẹ̀ yìí. àbí níta bá wọ̀ sọ́nù nínú aṣọ ìkan nìyẹn máa wọ gbẹ̀yìn wọn á bọ̀ lọ́rùn ẹ̀ níjọba bá fẹ́ àwọn ìjọba kò láyé. tiẹ̀ mọ́ bá ní kó wọ̀ kó gbó ìyá náà ní tiwọn náà bíi pátá fún àmúdọ́ ìta. kẹta wọ́n dúkìá rẹ̀ náà ní Àlẹ́hàkùn mọ̀tàkáàkùrù. Àtàzòrò tùmọ̀ lè máa pàdé. Allahu akbar, ọlọ́run bá ní ṣé mo fẹ́ dogun mo fẹ́ dogun yìí náà lẹ́ ń bá ká. Wàkọ́lá sallallahu alaihi wa sallama. mo fẹ́ dogun mo fẹ́ dogun lẹ́ ń sáré ẹ̀tẹ́jú wá ní sẹ́jọ ìrónú sáré ẹgbọ́n táwọn ibi tún sọ. arábìnrin nǹkan mẹ́ta ló máa tẹ̀lé òkú di tí wọ́n bá tẹ̀lé lọ sí ó ní kan mẹ́ta ló máa tẹ̀lé òkú dé tẹ́ ìjọba fẹ́ gbé wọnú sáré. ọ̀yà rojí rìn ìfín náà. alábẹ́ni méjì inú rẹ̀ akọ̀dọ̀ sílé. ọ̀yà ti kọ́ ọmọ àhù wáhìdùn. wọ́n lè yọ kan ṣolókùn tó máa wà pẹ̀lú rẹ̀ nínú sáré. alábẹ́ni fámìlì rẹ̀ di rẹ̀ àtẹ̀lé bí tẹ́ ìjọba fẹ́ máa lò ó. bákan náà dúkìá tó ní bóyá mọ́tò náà ti gbé lọ tó jẹ́ mọ́tò tiẹ̀ ni. mọ́tò yẹn náà á fi gbé dé tẹ́lẹ̀ òótọ́ wọn bí tẹ́já fi káwọn ẹbí tẹ̀lé wọn bí tẹ́já. amaluhu. nkẹ́rẹ́ kẹta náà ni ìjọsìn rẹ̀ tó ṣe láyé irun tẹ́ kí. amaluhu. ààwẹ̀ tẹ́ gbà. amaluhu. jàkà tẹ yọ. amaluhu. hajj tẹ ṣe. amaluhu. ìmọ̀lọ́run lọ́kàn tẹ mọ̀ amaluhu. gbogbo dáadáa ìjọsìn tẹ káyé yín ṣe yẹn ló máa ṣẹ́kù pẹ̀lú rẹ̀. fayọrù jí wa lùhù wa máa lùhù ọ̀yẹ́ bí kan àmà lùhù. alábìnrin ẹbí apadà dúkìá náà padà àwa kú iṣẹ́ ọwọ́ yà wá kú ẹ kú wa rẹ̀ ẹ̀gbọ́n tàn bàbá sọ wọ́n ti sùn tẹ́rù òní tẹ́rù òbá tẹ́rù wa ní ìbánu sáré kaná sùn tẹ́rù òní bà nítorí wọn á kó náà kú náà nìyẹn o. wàlẹ́rì náà ń mọ aláṣọ làwọn àti him yóò hàfi dùn náà ó là mọ̀lẹ́wárì fún. ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n ń ṣọ́ ìran wọn tí wọ́n mójútó dáadáa. láìka mọ̀lẹ́wárì fún. àwọn eléyìí náà ẹni tí wọ́n gbọ́ àlìjẹ́ náà. alábí náà rí sùn alifin dáhùsà hàn fi ha kàlẹ́ dó. àwọn eléyìí wọ́n jogún àlìjẹ́ náà fìdáhùsù wọ́n dẹ̀ máa bẹ́ẹ̀ gbére tí wọ́n ní jáde ìjàmọ́ náà láì. báwo tí ló àwọn lè yá ju gbọ́ àlìjẹ́ lọ sí gbogbo tọ́lọ̀ wọn bá bẹ́ẹ̀ sáyé pátá mo ló ní yàrá tiẹ̀ nínú àlìjẹ́ náà gbogbo tọ́lọ̀ wọn dá sáyé pátá ló ní ilé ńláńlá kan tọ́lọ̀ wọn bá fi kalẹ̀ fún kó wá nínú àlìjẹ́ náà ẹni tí ó wá yẹ kó ṣiṣẹ́ àlìjẹ́ náà tó wá ní nǹkan mi lòún ṣe láyé nǹkan mi lòún sìn láyé kò sí lọ́hùn ọ̀nà mi ló gbà láyé kò ṣe ìsìlámù tó bá díjọ́ gbé ayé tí ẹ nílà ìjọba wa fi ṣe bónọ́sì sí mi àti kọ́lọ̀ sí mi àti lọ́mọ àlùjá náà bẹ́ẹ̀ ló bá èmi àti ṣoríire ẹ náà dúpẹ́ fọlọ́run. láyé tà fún mi ní wàhálà. ìyá ló máa wá fa húmọ̀lì wáàrè fún àwọn tí wọ́n tún jogún mọ́ tí wọ́n ti ní wọ́n ti ní ọ̀ríjìnà àti tiwọn wọ́n ti wá gba zìyájà èlé. àwọn tó máa gba èlé yẹn ni kírun kírun gbàwẹ̀ gbàwẹ̀ bá ṣe ṣìnà bá ṣe ṣìnà láyé ẹni tí kò mutí kó hùwà bàjẹ́ gbogbo ohun tó lè bẹ̀sẹ̀ ìjẹ́ ló jìnnà sí òun á tún bá àpètì ẹ̀ lọ́rùn á tún wá gba ìdílé lórí ilé ní àwọn tí àná ìsọ̀rọ̀ sílám tó pẹ̀lú àwọn òkè oríire fún èmi àti ẹja ká mú ayé kéré bájú mẹ́sìn wa. wọ́lá sọ̀rọ̀ sàádá tájà màmálé. níparí àfàwà yìí ni ó ní mi ò máa rórí rẹ ju kí wọn kàn máa fi gbogbo àsìkò rẹ láyé kàn máa kọ̀rọ̀ lọ. wọ́lá sọ̀rọ̀ sàádá tájà màmálé. wọ́n ní àbáwọn yóò rò kọ́ oríire wà níbi káwọn kan máa kó kùjọ kó kùjọ láyé. wọ́lá sọ̀rọ̀. wọ́n ní aṣèwèrè ń kọ̀rọ̀ jù. sàádá tájà màmálé. àbí wèrè náà máa kó pàǹtí já ní eh, bí ilé náà lè wúlò bí ilé wèrè rò pa wúlò á wúlò. wàlá pàtẹ́rù rẹ fi ń kọ́. wàlá tún ọ̀rọ̀ ọ̀sán dákẹ́jọ́ máa máa lé. ibi mọ́ ń mọ́ ń kójọ náà ni kíjà kí wọ́n rójú ráàyè kírun. wàlá tún ọ̀rọ̀ ọ̀sán dákẹ́jọ́ máa máa lé. mọ́ ń mọ́ ń kójọ náà ni kíjà kí wọ́n ráàyè sin lọ́hùn lásìkò. lásùn ọ̀rọ̀ ọ̀sán dákẹ́jọ́ máa máa lé. ẹ Kọ́lá ti kí súnmí láàárọ̀ báyìí tó pa jọ kọ̀lá lẹ́ aláàtúpọ̀ ló ń jọ lọ́wọ́ tájà màmá lé. Ọba lélẹ̀ ikú torí kankan bẹ̀rẹ̀. Wàlá kí iná takí yàrá àṣẹ̀yìndó. Ọ̀rọ̀ ní sáà gbọ́lọ́ lóríire. Wàlá kí iná takí yàrá àṣẹ̀yìndó. Kọ̀lá ni ẹni tó páyà ọlọ́run, òun gangan lólóríire. Kọ́lọ́kù ti máa tún lólóríire o. Ẹja páyà ọlọ́run Ẹja máa tún lásìkò rẹ̀ Ẹja ń ẹyẹ já tójúbọlé mọ́ o bọ́wọ́ mùsùlùmí tó ṣe ń tójúbọlé jáwọ́ ń bẹ̀ o bọ́wọ́ mùsùlùmí tó ń wọṣẹ́ fún yàn àbí wọn náà àbí wọn náà lọ ń wọṣẹ́ lọ́dẹ yàn ìtúbà ẹ má ṣe mọ́ o nítorí pé téèyàn bá ti bẹ́ẹ̀ ti máa ń wọṣẹ́ ẹni tí bá ń wọṣẹ́ kò nírun o ẹni tí bá ti ń wọṣẹ́ ẹ mọ̀ pé látọ̀dún ta ti sá ń tẹnu mọ́ àtẹ̀yẹ́ ro kára àfa ẹ̀kan nígbà àfa wọṣẹ́wọṣẹ́ tó máa sọ pé tàbí yóò rí bẹ́ẹ̀ káwá kóòtù ọ̀rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ ojúṣe rẹ̀ fún káwá òbí yóò fẹ́ takọ̀rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ ojúṣe rẹ̀ àwọn náà mọ̀ ọ́ torí bẹ́ẹ̀ náà náà ni wọ́n fi máa ń takò wá lórí àwọn tá a bá ń sọ àlẹ́lùmí àti máa bẹ̀ wá pé ìmọ̀mí sáìkì máa tún jàmọ́ wa lórí ọjà wa lè ọ̀nà ọjà tó bá ti jẹ́ ọjà tó lè dá àlìjọ́ náà yín àti bàbá yín tù kẹ́ wá já ṣọ́ọ̀pù ní ilẹ̀ ẹ má sì lè di ṣọ́ọ̀pù mọ́ ìta ń sọ fún yín náà nìyí àbẹ̀ ọlọ́run kò jọ gbẹ̀yìn yá wa náà ẹ̀yẹ tójú bọlé mọ́ o ẹ máa kí nǹkan máa sí lọ́run kẹ̀dẹ̀ máa bẹ ọlọ́run lórí gbogbo àlámọ̀ yín ẹ fi ẹ̀sẹ̀ kọ́ àwọn ọmọ yín ẹ fi ẹ̀sìn ẹ fi kọ́ àwọn ọmọ yín ẹ̀yin bàbá ẹ fi ẹ̀sìn kọ́ àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín ẹ dààmú dé ilé yín pẹ̀lú òfin ọlọ́run ẹ yọ gbogbo nǹkan míì ẹ yọ kúrò nínú ilé yín yìí tẹ́ fi kọ́ yìí tẹ́ rì mọ́lẹ̀ yìí tẹ́ fi sínú sínú gbànú yìí tẹ́ fi sígbà sí tẹ́ tẹ́ ń sumọ́ bàrà àdí àti gbogbo yìí fi kọlù tẹ́ fi kọ́ ìdodo gbogbo eléyìí pátá ẹ̀yàn jalè kírun kì í ni wọ́n bára wọn kó má ṣe wá ní akínú fìnnú lẹ̀ akínú kú òní kọ́lọ́nkú jọ kó ṣe wá ọlọ́nkú jọ kó tó fi ẹ̀sìn náà kó fọ̀rọ̀ wá lọ́rùn ju bá a ṣe ń ṣàlàyé rẹ̀ yìí lọ. ọkùnrin ọlọ́run lẹ́ẹ̀kan náà fún bàbá wa tí wọ́n ṣe gbọ̀wé ètò yìí àdúrà ni wọ́n ọlọ́njọ́ bá ṣàbà sọ́n ní ẹ̀sán dáadáa. fún wọn ọlọ́njọ́ máa pọ̀ sí ní ti dáadáa. bàbá fi mọ́nì tó yẹ kóró tó bàbá fi jíǹkì rẹ̀ fún wọn. ọlọ́jọ́ kọ̀tọ́ lọ àkùrẹ́mọ ti sùn ọ̀hún. sọ́ṣà nàkàlà ọ̀hún ṣàǹdí kàṣàrà ọ̀lá ìlà ìlà ọ̀hún. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله